bá sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ẹ èdè Yorùbá TV níbi tá a ti ń ka ìwé aládùn ni àwọn àyọkà olóyin lọ́lọ́kan ọ̀jọ̀ kan ìwé tá ń kà lọ́wọ́ náà ni ogún ọmọdé ogún ọmọdé látọ̀ bàbá wa ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú àwọn nǹkọ̀tàn Akínwùmí Ìṣọ̀lá láì gbà kókó yẹn wá nǹkan fìdílé ìjà tẹ̀ síwájú ní orí kẹjọ tí mo ṣèlérí pé a ti tẹ̀ àkọlé tí mẹ́ńbẹ̀ àwa náà gbé eégún àwa náà gbé eégún lẹ́yìn tí olóòlù jáde tán eégún kan eégún gidi káàdì ńlẹ̀ ó wá kó àwọn eégún tòǹbòlò eégún ọmọdé táyé àti kẹ́hìndé ní àwọn náà fẹ́ gbé eégún wọ́n ní ọdọọdún làwọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀kú kan tí wọ́n máa ń fi pamọ́ sọ́dọ̀ ìyá àgbà ìyá àgbà ò kírun ní tirẹ̀ inú rí a sì máa dùn báwọn ọmọ náà bá fẹ́ gbé eégún gbogbo wa lọ sílé ìyá àgbà láti lọ yẹ ẹ̀kú tòǹbòlò wò nínú agbọ̀n kan báyìí ni wọ́n ká sí ọgbọ́n kankan bí ìtọ̀ oníbà gbogbo rẹ̀ ń rùn ràì ó ń kò gbò àyẹ̀wò fínnífínní a rí i pé aṣọ abalẹ̀ yìí ti ya ìbọ̀sẹ̀ ti já apá kan ti fẹ́ já kan ìdí nìyẹn ò ṣòro ó ní òun ọ̀dọ́gbọ́n mú ìborùn yá òun kan ń ní kí yọlá lọ wá fìlà àgbàlagbà kan tá a máa rán mọ orí ẹ̀ kú yóò rí ọ̀kan nínú ti àwọn àgbàlagbà tá a jọ ti oko wá wọ́n ní kí èmi wá abẹ́rẹ́ àti òwú tá a máa lò kó tó dìrọ̀lẹ́ gbogbo nǹkan wọ̀nyí ti pé ìborùn ìyá àbejì kan ti sọnù fìlà ẹtù bàbá yọlá kan ti parẹ́ ìbọ̀sẹ̀ pupa ẹ̀gbọ́n dọlápọ̀ tó ń ṣiṣẹ́ olùkọ́ ti dàwátì igbá òwú dúdú kan àti abẹ́rẹ́ ọ̀pọ̀lọ́ méjì àti abẹ́rẹ́ ọ̀pọ̀lọ́ méjì ti rá lọ́dọ̀ bàbá Gani ti rán mọ́ sí ìrìn lójúde èròjà ti pé. iṣẹ́ bẹ̀rẹ̀ kílẹ̀ ó tó sú àparí ẹ̀kú tá a máa lò ní ọjọ́ kejì ká tó lọ sùn a jíròrò lórí ẹni tí yóò gbé eégún gan lọ́dún tó kọjá Kẹ́hìndé ló gbé e. Táyé ló gbé èyí e tó kọjá lọ́hùn Ìyọlá lòun fẹ́ gbé e. Táyé ní kì í ṣe pé òun ò fẹ́ kí Ìyọlá ó gbé o ṣùgbọ́n ǹjẹ́ Ìyọlá lè mọ gbogbo orin tí ọmọ kọ àti pé bí ilẹ̀ bá dá bí gbogbo nǹkan bá dàrú ǹjẹ́ Ìyọlá yóò lè mọ gbogbo ẹ̀bùrú tí ó fi lè gbà sá lọ láì léwu Ìyọlá rìn ó mọ gbogbo ẹ̀bùrú pátá òní kọ́ ló ti rin ìgboro ìbàdàn kiri àti pé nípa tó rin mọ́rin òun náà mo rin gan bí bí orin kan bá sì wà tóun ọmọ káwọn yòókù ó gbé e, kí gbogbo ọjọ́ kọ́ gbogbo àwọn yòókù tako ìyọ́lá wọ́n ní táyé ló yẹ kó gbé e lọ́dún yìí ìyọ́lá bínú ó lòun ò lọ́wọ́ ń bẹ̀ mọ́ àwọn yòókù ní kò burú kó máa lọ ṣùgbọ́n èmi pàrọwà fún ìyọ́lá pé kó fèsì ìbínú ìyà jíjẹ ni ẹ̀kú wíwọ́ àwọn tó ń tẹ̀lé eégún ló ń gbádùn ẹni ní gbégun nu ẹni ní gbowó sọ́wọ́ ìyọlá ò sọ̀rọ̀ mọ́ títí àfisùn bá a ti jẹun àárọ̀ tán láti kó ara mímú fún eégún gbogbo wa lọ ra ọ̀rẹ́ àtòrí tọ́rọ́tọ́rọ́ àwa èròkèrè kan fẹ́gún a sì wá sẹ́rẹ́ fún kàìndé tí yóò fèsì atọ́kùn arántí pé kò tí ì sílò bẹ́ẹ̀ ni ó yẹ ká ní ìlú bó tiẹ̀ ṣe àsán kan èmi sọ pé bí a kò bá rí èrò kò sí nǹkan kan ṣùgbọ́n kàìndé yára sáré lọ sí ọ̀dọ̀ súlẹ̀ ọmọ onílù kíá náà ń ló gbé súlẹ̀ lẹ́yìn dé súlè gbé aguda kan tí kò ní saworo létí ó nìkan nì ó sì ní òun ọgbà sílé kan àbọ̀ ńgbà tá a bá ṣe tán a sì ní kò burú. gbogbo ètò títọ̀ akó ọ̀rẹ́ wa ìlú sọ tòǹbù ló jáde kò pẹ́ tá a fi lérò lẹ́yìn bí ọkọ̀ tí ò àwọn ọmọdé gbá tẹ̀lé wa àwọn kan fi tòǹbù ló sí yẹ̀yẹ́ wọ́n sọ pé ọ̀jẹ̀lẹ̀lẹ̀ tán ọjọ́ lẹ̀lẹ̀ tán kò lè sáré kọjọ lèlè tán yàgbẹ́ sínú ẹ̀kú tòǹbò ló bẹ̀rẹ̀ sí lé wọn kiri àna ẹlòmíràn lọ́rẹ́ sí òfin ni pé bó ti wò kéégún ó kéré tó ẹnìkan ò gbọdọ̀ fojú dì í akiri kékeré ará ọ̀run tòǹbò ló bẹ̀rẹ̀ sí ní lé wọn kiri àna ẹlòmíràn lọ́rẹ́ eégún bẹ̀rẹ̀ sí súre fún gbogbo ènìyàn a sì ń gba tọ́rọ́ kọ́bọ̀ sápò àbọ̀ sáàrin ọjà à ń kiri búkà kiri à ń súre fún àwọn obìnrin ọjà à ń gba tọ́rọ́ kọ́bọ̀ kiri àtúngbowó lọ́wọ́ bàbá aránṣọ tá a jí abẹ́rẹ́ àti òwú rẹ̀ àwòyà tán ńgbà tá a délé ẹ̀gbọ́n dọ́lápọ̀ tó ń ṣe olùkọ́ bí a ti ń kọrin níta kìsà jáde ohùn wo eégún ńgbà tó wo ẹsẹ̀ eégún ó rí jọ tòun ti ń o bí eégún ti ń rìn síbì kan a wo ẹsẹ̀ rẹ̀ sá ńgbà tó ṣe pé dọ́lápọ̀ sẹ́yìn eégún náà rí dọ́lápọ̀ sẹ́ẹ́ Dọlápọ̀ṣẹ́ tíṣà ní ntọ́fà tó ń fi ń ni pé ìbọ̀sẹ̀ tó bọ̀jọ èyí tí òun wá Dọlápọ̀ lòun ọmọ eégún rí ṣùgbọ́n òun rò wípé àwọn ìbọ̀sẹ̀ kan wà tí wọ́n jọra wọn ni o èsì yìí kò tẹ́ tíṣà lọ́rùn ó tún kẹjú mọ́ eégún pé bọ́yá àwọn lè mọ ẹni tó wà nínú ẹ̀kú ṣùgbọ́n àwọn lẹ́ ń wò ẹ ò rí eégún ìyẹn lẹ́ ọmọ wò lẹ́yìn ẹyẹ agbéra kò níbẹ̀ ó di ilé wa gan àwa tá a jẹ́ ọmọ ilé wa ò tẹ̀lé wọn adúró sáàrin ọjà à ń wòran lọ́wọ́ gán táyé nìkan ló lè débẹ̀ nítorí pé òun wà nínú aṣọ ó ti yí òun padà ńgbà tá a ṣe tán ó wá ń ròyìn fún wa pé bí òun ti dé ọ̀dọ̀ ìyá òun níta ni ó ti ń wo òun fínífínrín nígbà tí ìyá rí aṣọ ẹ̀yìn eégún ó sáré wọlé ó lọ wo ìborun rẹ̀ ó sì rí pé kò sí níbi tí òun fi sí ó wo eégún dáadáa ó sì rí wípé ọ̀kan nínú àwọn ìbejì òun ni ó fọgbọ́n tàka sí i pé yọ ọ ń bọ̀ wá bá òun nílé bí bàbá yọ láti jáde ta ó rí fìlà òfin rẹ̀ tó ti ń wá ọ̀tẹ̀júmọ́ fìlà yìí ó sì rí pé ọjọ́ àti lu ojú àti ihò imú sí fìlà bàbá rí pé ẹni tó wà nínú asọ́jọ táyé tàbí kàìndé ọ̀ránṣẹ́ lọ sílé ìyá àgbà ṣùgbọ́n ìyá sọ pé òun ò rí wa látàárọ̀ ti kú ní wa ó padà wá sáàrin ọjà a sì kéré ìgboro lọ apá owó gan tá a pa apàdé eégún mìíràn lọ́nà òjijì òjijì léegún náà yọ sí wa tòǹbòlò ní òun náà ṣùgbọ́n ó dàgbà ju tiwa lọ dáadáa èrò tún pọ̀ lẹ́yìn rẹ̀ ju tiwa lọ iyọlá ni àgbọ́dọ̀ forí balẹ̀ fún ṣùgbọ́n àwa yòókù takú pé ó yẹ ká forí balẹ̀ ni nítorí pé ó jù wá lọ ohun tó sì wà níbẹ̀ ni pé a kò lè mú wọn bọ́ bá dìjà ebi ebi tilẹ̀ ti ń pa wá iyọlá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí eégún kejì ṣùgbọ́n kíá ni táyé tó wà nínú aṣọ forí balẹ̀ tó sì kọjá lọ ó ti mọ̀ pé bí ìjà bá dé ó ní ìyá ó jẹ ju ìsonú ẹ̀kú àmúmọ́ra ni àìsè wa ń dúpẹ́ pé a kò jẹ́ kí iyọ̀ lágbéégún ni ìbá dá ìjàngbọ̀n sílẹ̀ díẹ̀ náà ló sì kù kí ìjọ bẹ́ẹ̀lẹ̀ láàrin iyọ̀lá àtọ̀kan nínú àwọn tó tẹ̀lé eégún tọ̀hún ọpẹ́lọpẹ́ kẹ́hìndé tó parí rẹ̀ kẹ́hìndé ní òun ni atọ́kùn eégún àwọn sì ti forí balẹ̀ ó ní kí wọ́n má da iyọ̀lá lóhùn àwọn onítọ̀ ní kò burú wọ́n sì ń lọ eégún wọlé tán ọkà ti délé a mọ̀ pé oníkàlùkù ti rẹkẹ wá dé oníkálukú ti rẹkẹ sílẹ̀ wá ṣùgbọ́n a mọ̀ wípé ẹbọ kan kì í le kó ju ikú lọ. wọ́n dá nǹkan sílẹ̀ ajé tòní ẹnu kókó gbogbo rẹ̀ ò ju ọrẹ́ lọ ńgbà tá a délé ìyá táyé lọ́kọ́kọ́ fariwo ta pé ká lọ bóun wá ìborun wá kíákíá bá a bí ó bá mọ ibi tí fìlò ń rá sí iyọlá ń wò yèlèyèlè gbogbo wa pa lọ́lọ́ à ń retí ìgbà tí ọ̀rẹ́ máa sọlẹ̀ bàbá àbèjì rán dé gbogbo wọn bẹ̀rẹ̀ sí í bú wa àkókò tá a bá jọrẹ́ níyà ọ̀gbá wọlé ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ. ìwọ àjẹlékè ojúgbà mi ti fún ọ àbá sọ mi ní ọ̀sẹ̀ jájí náà bà ni ǹjọ́ ọ̀rẹ́ ti pé ńgbà téyìn wà lọ́mọdé gbogbo yín la rẹ́kù fún gbogbo yín la lékún yín àbí bẹ́ẹ̀ kọ́. bí àgbà bá ti ń sọ̀rọ̀ kò sí ẹni tó gbọ́dọ̀ gbó lẹ́nu gbogbo wọn dákẹ́ jẹ́ ni ìyá àgbà gbàgbẹ̀rẹ́ obìnrin bí ọkùnrin ni ìyá àbèjì wá ń sọ̀rọ̀ ni ẹ sábà mi wá borun tèmi o n ò lè fi borun tèmi lẹ̀ o inú bí ìyá àgbà ó yíjú padà sí ìyá àbèjì ó ní. gbẹ́nu rẹ sọ́hùn ẹnu rírun ẹ̀ sọ́hùn ta ló ní ọ́ ta ló lasọ́ Ṣàngó apá bàtà apá wórówóró etí ẹ̀ kì í ṣe ẹjọ́ wọ ẹjọ́ ọkọ rẹ ni ṣóun ló fọwọ́ yọ̀gẹ̀yọ̀gẹ̀ mú òsàlẹ̀ bàbá rẹ̀ ó fẹ́ gúnlẹ̀ ọlọ́rẹ̀ kírun kọ́ á tán ńgbà tó bá yá yóò kówó tẹ́ fi jẹun lọ sí mọ́kà alọ́rẹ̀ fi wúra láwà nì. àwọn ọmọdé bú sí ẹ̀rín ńgbà tí ìyá sọ̀rọ̀ báyìí bàbá yọlá ké mọ́ wa pé ká dá gánbẹ̀ yìí ìyá àgbà ń sọ̀rọ̀ lọ. ẹ má kanra máwọn ọmọ o àwọn ní iṣọ́ máa lè àwọn ní bàbá yín rán láti ran yín létí àìṣedéédéé yín ǹjẹ́ báwọn bàbá ńlá yín bá ń ṣe báyìí ẹ̀yin alẹ́ bá nǹkan kan kọjá pé gbogbo eégún ilé wa lè fẹ́ run tán kò ní bàjẹ́ lójú tíá o ǹgbà tẹ̀yìn wá ń kírun tẹ̀ ń gbàgbọ́ wọ́n bá jẹ́ páwọn onímọ̀ lè ń sá kúrò níbẹ̀ bíi tiyín ń bọ́lẹ̀ bá máa sá lọ bó nígbàgbọ́ bàtẹ́sìn rẹ̀ ṣe tó lè lóró lẹ́yìn báyìí àtẹ́gùn ṣe o ẹ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bí ti rí o ẹ ṣe eré o ẹ ṣe eré o ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ káwọn ọmọ yìí o bẹ́ẹ̀ bá ti dẹ́kun fún wọn gbogbo aṣọ tí wọ́n bá rí wọ́n máa lò ó. gbogbo bí àgbà ti ń sọ̀rọ̀ yìí ó jókòó lórí àga kan ni ó sì gèlè rẹ̀ tó wé láì tú ó sì fi lé kan ńgbà tó sọ̀rọ̀ tán ó mú kòkò jáde ìdí mú ògùn náà kan fún un ó sì bẹ̀rẹ̀ sí mú kòkò ti ń lọ àwa di oúnjẹ à ń jẹun à ń jẹun lọ àti ẹran àgbò sórí rẹ̀ yípo àmàlà náà gbogbo wa dọwọ́ bò ó títan léegun ọdún ọmọ alágbà yọ̀ọ́ra kàrà tí ọdún tá à ń wí yìí náà tí ọdún tá à ń wí yìí náà tàn amúra àti padà sóko ńgbà tó kọ ọ̀la tá a máa padà inú àwọn ọmọdé ò dùn rárá táyà àti kàyìndé pàápàá mú mi lójú àfihànlá nìkan ní ọ̀sọ́kún ọkọ̀ làwọ̀ padà sóko ara oríṣiríṣi nǹkan lọ́wọ́ mi náà ra búrẹ́dì onísílè kan lọ́wọ́ mo ròyìn ròyìn fún àyọ̀ká báyìí ńlá parí orí kẹjọ ìwé nì ogun ọmọdé pẹ̀lú ògo ọlọ́run orí kẹsàn-án láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ ń bẹ oní gbogbo ǹṣe oní gbogbo ǹṣe títí dìgbà náà ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV àti Awikonko TV live ẹ e sọ̀scribe sí YouTube channel tẹ́ wà yìí ẹwà èdè Yorùbá TV ẹwà èdè Yorùbá TV Awikonko TV